bínú ẹ bá ń dùn pàdùnnú mọ́ra rẹ̀rín mọ́ níwọ̀nba tó rọjọ́ tí alayọ̀ ń yọ̀ làwọn kan ń bàdùn jẹ́ asalaamu alaykum warahmatulahi wabarakatu ẹ wò eléyìí láyé kíra wa ó ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá kíkẹ́ ọ̀làdá yìí kíra náà lọ́lọ́jọ́ ìgbéde alikiyamọ̀ ìgbà salamu aleikum bóni ó gbogbo wa gbóni ẹ̀ka àdídùn náà tayọ̀ òun náà la fi pàdé ara wa lẹ́yìn ọgbọ́n pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba èyí tó fún wa lóòrọ̀ fẹ́ láti pàdé lẹ́ẹ̀kan sí oṣù àmọ́ yìí pé ọjọ́ ìyẹn ọjọ́ wẹ́nẹ̀sẹ̀ tó lọ náà landagbére ìgbà ńlọ lórí ètò ọlọ́run ọba mi sí bòńtẹ̀lú gbé sódì ìwọ àtàwọn èèyàn rẹ àtàwọn olólùfẹ́ rẹ pátápátá àtàwọn tó nífẹ̀ẹ́ sórí sun tẹlifíṣàn káàkiri gbogbo àgbáláyé wọn ni ó yẹ já pàdé o òun náà ló tún mú arúgbó ọ̀fẹ́ láti pàdé lónìí bó oníṣẹ́ lọ ilé ìjọsìn ẹsẹ ló lè ṣe ẹ lè lè gbàdúrà sọwọ́jú ọlọ́run ọba pàápàá èyí tó jẹ́ jímọ̀ ṣe ẹ lọ sásàlátù bóò ni ẹ̀dínkọ́lá sàlátù ó dà ó ìyẹn dẹjọ́ sunday ó dà ó bóò ni ṣe gbàdúrà kó orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn ọmọ wa tó ń ṣe dáadáa ìyẹn ní AFCON lórílẹ̀-èdè Egypt lọ́wọ́lọ́wọ́ àwọn super eagles àwọn ọmọ yìí ó wọ́n ta ẹnu yẹ́rìyẹ́rì dáadáa nítorí pé wọ́n ṣe kíni wọ́n ṣe kíni yẹn o orílẹ̀-èdè South Africa wọ́n kàn ṣe kíni àwọn kan bomi lójú rè tèrè àwọn kan ṣe àwọn kan jó ẹ ẹ fún wọn àwọn kan jó yẹn lọ ni ọ̀rọ̀ ẹ̀gbà àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà sars sojú ẹ̀kọ́ òṣojú mímu padà o ìyẹn fún ikọ̀ Madagascar ó máa ṣe o àwọn àna wa nu àwọn àna wa àwọn àna bọ̀dá gẹ́nẹ́ troy wọ́n ti ní kíni orílẹ̀-èdè Tunisia ó ti ní kọ́ mọ́ lọ́lé ẹ wo ẹ gbogbo ẹ gbogbo ẹ ajá yín tán dáadáa lónìí bó bá ṣe ń wáyé jẹ́ o pàápàá bó bá ṣe ń lọ ìyẹn ní orí pápá ń bíbá ẹ pàápàá bó ṣe máa ṣe ṣẹlẹ̀ ìyẹn ní oh, Egypt pàápàá nígbà tó orílẹ̀-èdè Nàìjíríà táwọn máa kojú ikọ̀ Algeria ìyẹn ni ọjọ́ Sunday èyí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ìdí mozart president arọ́dúnkọ́mi ọlámilékan dáramọ́lá HOD ẹ wo lónìí wọ́n máa fún wa dáadáa o bó bá ṣe rí wọ́n wáyé jẹ́ emily kọ́mọ wọn lé látàrí náà lóye pé kíni ẹ̀yin náà ẹ máa sọ̀rọ̀ àjìjà dáadáa ó dá o ẹ wo bọ̀dáyé ìyẹn lówólódù bí yẹrẹ bọ̀dá Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti àgbàlagbà bọ̀dáyé náà dáadáa o tó já lówólódù náà lórílẹ̀‐èdè Nàìjíríà bọ̀dá Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti Aliko Dangote àwọn méjèèjì mọ́ ti parí pọ̀ wọ́n bá ti dáwó papọ̀ wọ́n tẹ̀ ti oh, owó jẹ́ àwọn ah, ń bẹ lọ́wọ́ bọ̀dá wọn nílò owó alájẹsẹ́kù wọ́n ti pe àwọn ọmọ Nàìjíríà ikọ̀ Super Eagles ìgbẹ́ wo bí ẹnjà yín tán yìí ṣe ẹdẹ bá lè ṣe dáadáa tẹnu orílẹ̀-èdè ìyẹn Algeria bẹ́ẹ̀ bá ti gbáyọ̀ kan wọlé báyìí à owó rọ̀gùnrọ̀gùn bẹ́ẹ̀lẹ̀ fún yóò seventy five million twenty five million naira lẹ́ẹ̀mọ̀ gbà dáadáa ìyẹn tó jọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n lókè òkun one seventy five thousand dollars náà máa gbà lọ́wọ́ àwọn àwọn méjèèjì wọ́n ti parapọ̀ wọ́n ní ilé àwọn náà ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà láti mọ̀ pé kíni àfọwọ́tì yìí afẹsẹ̀tì yìí agbárùkù tì yìí dáadáa gbogbo gbogbo ẹ̀sà owó rọ̀gùnrọ̀gùn ó ti wọ́n ti wà ńlẹ̀ o ìyẹn fún ikọ̀ super eagle àtàwọn ilé nàìjíríà dáadáa tó bá ṣe kí ni tó bá ṣe dáadáa ìyẹn àwọn ikọ̀ super eagle ìyẹn lókè òkun èyí tó ń ṣe dáadáa ìyẹn ní orílẹ̀-èdè Egypt ó dẹ̀ jẹ́ tún jáyín sí o bóyá rí bóyá jẹ́ ẹ wò ó nígbà tá a ṣe kí ni tánà orílẹ̀-èdè ìyẹn ti ikọ̀ South Africa àwọn àjọ káàfù wọ́n ti gbé jáde o wọ́n ní à kí lájọ káàfù gbé jáde náà wọ́n pe àwọn bọ̀dá yìí wọ́n pe Leon Balogun wọ́n pe Alex Iwobi wọ́n ní ẹwà náà ẹ̀yin méjèèjì ẹ̀bọ síbi ẹ̀bọ síbi ó yẹ mọ́wọ́ yín wá ó yẹ ẹ̀dúró sóde màṣẹ mọ́dá bọ̀dá kí ló ń ṣẹlẹ̀ àjọ káàfù kí ló dé tẹ̀ ń pa àwọn ọmọ wa lẹ́yìn táwọn ikọ̀ South Africa wọ́n nu àwọn ọmọ yìí bó ṣe ń gbá bọ́ọ̀lù ojú wa wà lára wọn bóun náà ṣe mọ sáré rètèrè tó mọ sáré bàkọ̀sẹ̀ níra wọn hàn ṣé kìí ṣe pé ẹ ti lògùn English àbáwọn àgbo kan wà èyí tẹ́tí lọ lè mọ̀ wọ́n ní ẹ̀rí ẹ̀ máa bọ̀ ẹja wá ṣe ìyẹn dope test fún yín bóyá ti mú oògùn olóró àmọ́ gbogbo ẹ gbogbo ẹ alẹ́ tí wọ́n fi kàn ní èmi èmi à bọ́dá mi jẹ́jẹ́ òkú sàkọ́fí kọ́ mi ẹ̀ẹ́n bá lọ́wọ́ bọ́dá mi àtọ̀rẹ́ ní èsòdì náà bó ní ṣe máa mu oògùn Ingilisi bẹ́ẹ̀ náà ni bọ́dá Leon Balogun náà sọ̀rọ̀ o wọ́n ní kí ni ń jájẹ́ díyẹrí alẹ́ sáré láti ìsìn dọ̀la àmọ́ àjọ káfíńtà ti pè wọ́n ìgbẹ́ máa bọ́ ẹja wò ó kó máa yẹ pé ògùn english ń lára yín àjọ káfíńtà ti sọ pé ó ṣe ṣe o eléyìí pàápàá wọ́n ṣẹ̀ gbélé jáde ni òfin tuntun ni ìlànà tuntun ni ike bọ́ọ̀lù ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ wọ́n lè láàrin bọ́ọ̀lù ìyẹn lọ́wọ́ pé kó tó jọ sí orílẹ̀-èdè kan àbí ìkejì wọ́n ní pé a pe àwọn ọmọ yìí tó bá yẹ pé à ń rí ìyẹn bó ṣe ń gbá bọ́ọ̀lù sí àbọ̀ yẹn sáré sí àgbọ̀n owó à ń bí ṣé kìí ṣe pé ògùn english ń bẹ lára rẹ tó bá sì ti wà lára ẹ bá á lè dànù ní o kó a gba a tún yọ ìyẹn kúrò ní pọ́ìntì àwọn akẹgbẹ́ wọn àtọ́wọn tó ń gbá bọ́ọ̀lù dáadáa ó wá ti di pé ṣé àgbàgbẹ́jẹ ràn yín létí ẹ wo àwa zim òun náà ti wọ́n ti ni wọ́n ti ṣe ìyẹn àyẹ̀wò ògùn english fún bọ̀dá yìí bákan náà ọ̀gẹ́ kanú ẹ tẹ́bọ̀ ẹ má bínú kenneth omeru kenneth omeru ẹ má bínú kenneth omeru òun náà wọ́n ti ṣe fún o gbá bọ́ọ̀lù lókèlókè yìí tó ń forí gba tó ń fẹsẹ̀ gba ìṣe kìí ṣe pé ògùn english ń bẹ lára rẹ bọ̀dá ní èmi kẹ̀ gẹ́nẹ́tírọ̀ fẹ́lẹ̀ kọ́ wa amadu pínnìkò fẹ́lẹ̀ kọ́ wa ṣèyí akínwó fẹ́lẹ̀ kọ́ apá àbára ọba bá wa ìyẹn àmẹ́rẹ̀ mọ́mọ́dù buhari kódà ọ̀rẹ́ wa náà ìyẹn ó ṣòdì lórí sùn tẹ́sán àbálọ́wọ́ rẹ̀ kí ni mo lògùn english gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá àjọ káfíṣà ti padà ní ó yẹ máa bọ̀ ká wàrà yín bóyá south africa wọ́n ti padà bọ́ta pàápàá kọ́ni mọ̀ ń gbá south africa bọ̀dá yo ó ti bọ́ta o ó ti pé bọ̀dá genetroy kí lórúkọ ẹ̀ browse browse ní orúkọ bọ̀dá yo browser stuart ó ti padà bọ́ta ó ní à sórí genetroy mo mọ̀ kí o kú oríire o sórí àwọn ọmọ rẹ tó ń lò ààb àwọn ọmọ ìdá kí wọn mọ parọ́ ká mọ́ jalè àwọn ọmọ ìgbìyànjú wọn já o pàápàá sórí alẹ́sì wo bíun àti ìgalo àti ahmed musa à wọ́n mọ̀ fojú wa rí o wọ́n mọ̀ gbìyànjú o ó ní sórí àwọn ọmọ mi yẹn wọ́n fi bẹ́ẹ̀ múṣẹ́múṣẹ́ wọn ò dá múṣẹ́múṣẹ́ dáadáa ni wọ́n rí àwọn tó jù wọn lọ ni pàápàá ó ní sórí bá a ṣe ń sọ yìí ó wà bọ́ lọ́wọ́ ó tún fẹnu kó ìyẹn bọ̀dá gẹ́nẹ́ troy lẹ́nu ìgbésí orí bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣe é ṣe ó tó bá múra sí táwọn ọmọ ń ṣe bó ń ṣe lọ ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn gangan gangan ni wọ́n gba ife ẹ̀yẹ ìyẹn ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn ti AFCON tó lọ́wọ́lọ́wọ́ ní èdè ààrẹ wọn báyìí ààrẹ orílẹ̀-èdè Madagascar bọ̀dá jókòó lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì yẹ kíni wọ́n sì bójú àwọn ọmọ ìjẹ lójú wọn àmọ́ àwọn ẹ̀kọ́ Madagascar kan bọ́ta ni wọ́n ní ẹ wò ó ẹ lè náà ẹbí ní sẹ́ẹ̀rì ibi tó lu àrùn wà lọ́wọ́ dé ó ní kódà àti ẹ̀rọ ní pé á débi tá a dé orin lọ́mùsá ni wọ́n ní à ibi ẹ̀sìn wa dé àmọ́ pé a lè dé bẹ̀ o ààrẹ Madagascar àti gbogbo orílẹ̀-èdè Madagascar wọ́n ní ẹ máa ṣe àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn orílẹ̀-èdè Madagascar náà wọ́n ti bọ́ta wọ́n ní àwọn ọmọ ẹ̀wò ńgbà tó bá dé ah, á daṣọ kódà á mújó wọn ní ẹ bó ṣe ṣe o á tiẹ̀ polórin ìgbégbó akọrin fún wọn látàrí pé wọ́n ṣe kíni wọ́n ṣe dáadáa wọ́n ṣojú orílẹ̀ wa dáadáa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá wọ́n ṣà ṣe kíni wọ́n ṣà sọ pé ẹ ibi tá a ti ẹ̀rù àmà dé ìyẹn ní AFCON ni àmà ti débẹ̀ dáadáa o àmọ́ tẹ́ẹ̀bà gbàgbé tẹ́ẹ̀bà gbàgbé ẹ̀ mọ̀ kẹ́ẹ̀ tẹ́ gbàgbé ẹ̀yin náà ti mọ̀ ipò kò sí ṣòro àmọ́ ẹ̀ ń jáyín tán tẹ́ẹ̀bà sí mọ̀ ipò orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lọ́jọ́ ọjọ́ ìsinmi ọjọ́ Sunday tó ń bọ̀ lọ́nà igangangangan o ìyẹn lọ́túnla òde òní orílẹ̀-èdè Nàìjíríà a máa kojú ikọ̀ Algeria tó yẹ pé a máa ṣe kí ni a máa ṣe kí ni ẹ̀fọn dáadáa àmọ́ gbogbo èèyàn ti ń bọ́ta o wípé a orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀yẹn Super Eagles tẹ́ bá lè na àwọn akẹgbẹ́ yín tẹ́ bá lè na orílẹ̀-èdè Algeria a ẹ wo ó ṣeé ṣe o ó jẹ́ pé àwa náà láṣẹ kí ni ló yẹ pé a gba ìyẹn fẹ́ yẹ ìyẹn ti á kàn dáadáa látàrí pé wọ́n ti ní orílẹ̀-èdè Algeria láti gbà tó ti bẹ̀rẹ̀ ìdíje yìí wọn ò tẹ̀ pàdánù sọ́wọ́ ẹnì kankan kódà ayò kankan kò tí ì wọnú ilé wọn wá látàrí pé ẹ ṣe ń ṣe dáadáa látàrí pé wọ́n gbá bọ́ọ̀lù dáadáa o wọ́n wọ́n ní à ṣẹ́rí tíkọ̀ Super Eagles tá a bá lè gbìyànjú tá a nà wọ́n mọ̀ yìí à wọ́n ní à ṣẹ́rí ìwúrí ní ó jẹ́ fún wa dáadáa o látàrí pé àwọn ìyẹn nínú semi final tó wáyé níjọ́ Sunday ó ní ẹ̀wò orílẹ̀-èdè Nàìjíríà àti kẹsẹ̀ jáde látàrí pé ìwádìí Senegal ni ó kò bá jẹ Tunisia ni ó àwọn àṣekínni àjẹjù wọn dáadáa ó dá o gbogbo ẹ gbogbo ẹ náà ó ti ṣe gbẹ́gínni ó ti ṣẹlẹ̀ àwọn orílẹ̀-èdè Egypt wọ́n ti bọ́ta àwọn kíni àwọn tó jẹ́ fáǹsì wọn àwọn tó jẹ́ amúgbálẹ́yìn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Egypt gangan wọ́n ti bọ́ta o wọ́n ní à ṣe rí ẹ̀yin ọmọ ikọ̀ Super Eagles ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá wa gbé fi ẹ̀yẹ yìí ẹ gbé fi ẹ̀yẹ lórúkọ wa ẹ̀yin ní ká ẹ gbà àmọ́ ẹ bá ti gbà ẹ ṣáà gbé lórúkọ wa wọ́n ṣáà gbẹ gbogbo ọmọ ilẹ̀ nàìjíríà o àtàwọn ikọ̀ super eagles pé ẹ̀dẹ̀jọ́ ẹ ṣáà gbá ẹ̀yẹ yìí látàrí ìgbà tí egypt ti nà wọ́n tó ti nà wọ́n kúrò nínú ìdíje yìí lọ́ ní à ṣe rí ẹni tá a tẹ̀lé báyìí o lórílẹ̀ egypt tá a tẹ̀lé àwọn gangan ní orílẹ̀ nàìjíríà ti kọ̀ super eagles wọ́n ti wá bọ́ta o wọ́n ní ẹ wò ó dáadáa kópa nínú round of sixteen arábìnrin nínú quarter final èyí tó wọ kíni èyí tó wọ semi final lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjà wo bó iṣẹ́ rẹ̀ lánàá àwọn olódèrè tó kọjú síra wọn Nations Cup special edition torí ti tẹlifíṣàn òun tẹ̀síwájú à ń padà bọ̀.